nínú tí a ṣàdéhùn pé àwọn agbéyẹ̀wò lónìí ó náà nìkan tá ń pè ní maza ba'da Ramadan Ramadan ti ń lọ àbúrò Ramadan ti fẹ́ máa lọ nínú tí ó yẹ kó jẹ́ èhìtì máa mọ̀ wá nísìnyí pé irú láìbò olótùkù lẹ́yìn ìgbà tí Ramadan bá lọ tán bó ti rẹ̀ pé abẹ́ náà Allah subhanahu ta'ala kékeré tó kù yìí kọ́lọ́mbà lè kọ́lá kó jẹ́ ká ṣàgbẹ̀ ìyẹn ni pé kọ́lọ́mbà yẹ kó jẹ́ ká ṣojú ẹ̀mí wa lọ ká tún lè rí tẹ̀mí lórí pé tí ọmọdún bá ti ń lọ àbí tí ọmọdún bá lọ tán ìhà táwa tòní tá à sí àti bóòlù àṣẹ ń bá lò ó ń dàda asafu shadid nínú tó ba nínú jẹ́ jù láyé yìí ó náà ni pé fi nihayati shahr anna kathira minan nas tatagayyaru ahwalu ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn lónìí tí ọmọdún bá ti lọ ìṣesí wa ìwà wa ìtẹ̀láṣẹ wa òun náà máa ń yàtọ̀ bíbi páàrí ẹn tójú rẹ̀ máa ń wálẹ̀ nínú àwẹ̀ ojú rẹ̀ ó wà lókè ìyẹn ni pé ń tẹ́ kò lè ṣàánú kò lè fa àwọn èèyàn ní dẹ́bìnú jẹ kò lè fa àwọn èèyàn lọ́sàn kò lè fa àwọn èèyàn oúnjẹ tí ń jẹ olóòwò àtúndé kí ni yóò gbójú òkè kò ní èèyàn mọ́ bẹ́ẹ̀ lẹ́sìn rẹ̀ ń tó jẹ́ ìmúra rẹ̀ yàtọ̀ ìṣọwọ́ kírun rẹ̀ lásìkò ni nígbà tí Ramadan bá ti lọ òun náà tún ṣe kí ni yóò tún máa yan àṣẹ Ọlọ́run yóò máa yan lódì ìtọ́lọ́ ni kó sọ́nà àwọn ọ̀ràn yẹn kò ní sọ ìtọ́lọ́ ni ó jìnà sí tó ti jìnà sí tẹ́ẹ̀tẹ́lẹ̀ yóò tọ́ padà mọ́kàn eléyìí ó ń làpèjú ẹ̀kan táwọn afá sọ pé ọ̀rọ̀ ìgbésí ayé téèyàn bá ń gbé báyìí ó dàbí ẹni tó kọ́lé tó tún wá ń wò òun fúnra ẹ̀ náà ló kọ́ òun náà ló dààmú owó ló fi kọ́ ò wá ń wò. Allah subhanahu wa ta'ala sọ fún anáà al-Qur'an ọlọ́run ni wala takunu kallati naqadat ghazlaha min ba'di quwwa a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim wala takunu kallati naqadat كالتي نقضت غزلها من بعد قوة أنكاسا تتخذون أيمانكم دخلا بينكم أن تكون أمة هي أوبى من أمة إنما يبلوكم الله به وليبينن لكم يوم القيامة ما كنتم فيه تختلفون. هنا آية ìmọ̀ràn tọ́lọ́wọ́n bá dikẹ́ láǹgbà wa ni pé wala takunu kallati naqabat ghazlaha min ba'di quwwa ẹ má tún sọ̀rọ̀ ayé dọ̀lẹ́ mọ́ ẹ ti strong ẹ ti súnmọ́ lọ́hùn ẹ ti képọ̀ lọ́hùn spiritually ẹ ti strong ntẹ́bá fọwọ́ bà lẹ́yìn Ramadan yìí tẹ́ ẹ sì lo àwọn àṣẹ tí ń bẹ nínú ẹ̀ gbogbo ẹ̀ pátápátá àlùbáríkà bí ó pọ̀ ṣùgbọ́n lọ́wọ́ yìí tẹ́ bá wá strong spiritually tẹ́ strong mentally tẹ́ ẹ ti kórìsìsì ẹ̀kọ́ tọ́lọ́n ti ti di ọwọ́ yín gẹ́gẹ́ bí wọ́n ṣe dì tọ́lọ́n ti dojú yín gẹ́gẹ́ bí wọ́n ṣe dì hadith pé téèyàn bá ń súnmọ́ ọwọ́ rẹ̀ ó di ojú rẹ̀ ara rẹ̀ òun ó di. tọ́lọ́n bá báyìí fún wa tẹkùn yìí tẹkùn kàlẹ́tì náà bá àdìkú wà ẹ má dàbí àwọn kan nígbà tó náà bàlíkà ti fún wọn lágbára tó náà ti fún wọn lágbára tó ti fún wọn ní agbára tán ìgbà náà ẹ̀sẹ̀ tó wá bẹ̀rẹ̀ abú tí wọ́n fi dọ̀lẹ̀ káńtà yìí pé inú ta bára wa sọ jùlọ nínú àwẹ̀ yìí ò ní pé àsìbábọ̀bọ̀ mùsùlùmí kí ni tí máa ń sọ mùsùlùmí dọ̀lẹ̀ lára tí máa ń sọ̀yàn dọ̀lẹ̀ yìí òun náà tún wá ni pé kíyàn sin lọ́ntán kó wá pàṣípò tọ́lọ́run balẹ̀ pé ló fi máa san lẹ́sàn kẹ́ni ẹ̀ wá gbéṣẹ́ jùlẹ̀ والخطير في الأمر أن من هذه الحال قد يرجع إلى أسوأ مما كان عليه والله وهذا هكذا كان nínú tó bà nínú jẹ́ ni pé ipò táwọn èèyàn wá wà tán ti mọ́ wọn lára tán ń ṣe gbogbo iṣẹ́ dáadáa tí wọ́n ń ṣe inú àwẹ̀ èyí tí ó banújẹ́ jù ni pé n táwọn yóò padà tún wá lọ dì lẹ́yìn àwẹ̀ ìtún wọn máa ń burú ju ipò tán wà lọ́nà àwẹ̀ lọ. last two years kọ́ yẹn tá à ń tẹ ẹ̀ ìdìbò lọ́hẹ̀ àtìláwọn ọmọ ìyá tí wọ́n mú bó tán mọ́ tí gidi gan. àbúrò rẹ̀ jọ fún ẹ̀rẹ́ rẹ̀ sì ń sọ pé kí wọ́n lọ kú àbí ẹ̀ ń kí wọ́n lọ kò sí ẹ̀ fún ní space kò fún space bẹ́ẹ̀ ọjọ́ kan ọjọ́ ọjọ́ mẹ́ta tí wàá rí tí wọ́n là ń rí tọgọrọ wà míì náà burú jù báyìí lọ wọ́n látẹ̀kùn gọ́sìdáhàmì bá àyíkú wà inú tó ba jẹ́ jù ni pé àwọn èèyàn ti rọ ìbáàdà fún wọ́n tún máa ń wọ́ọ̀sì lẹ́yìn ìgbà

òun ni pé ìgbà tá a bá ní bùkátà sọ́lọ́n nìkan la fẹ́ mọ́ sí náà àìsí náà nígbà míì kángbà ìpé aláṣùwọ̀n àti aṣọ fún ẹ pé kálílà àbàlì rọ́ọ̀nà àìdá kòrú bí i ma káànù yà sí gùn in tó ń kálukú wá ń ṣe ń ṣẹ́ náà ni ó mọ̀ dá egbò agbára tá a bá yápa àbá ní agbára tọ́lọ́nà àbágbára tèṣù ni ó mọ̀ dá sínú ọkàn wa fún eléyìí lára àwọn ọ̀mọ̀ràn tí a wà fún kálukú ara wa àwa ara wa náà ni o kò yẹ nìkan kan lẹ̀ o torí pé náà fílò òru tẹ́lómi yàn èyí tí ó yìí ní yóò sọ lẹ́nu tó dẹ̀ mí kí ló tẹ́ pé lẹ́ òní tá a bá ń jáde kó lé ẹlòmíì ó mú pamphlet Quran dání tí ó mọ̀ kà nínú mọ́tàbí nínú ṣọ́ọ̀bù tí bá ń lọ kí ló jẹ́ pé lónìí táwọn ẹ̀ bá lọ tán kò sí jíjẹ́ bẹ́ẹ̀ mọ́ kí ló jẹ́ pé àbáwọn yẹn pàdé mọ́sáàsì ní zuri asri táwọn yóò sọ pé àwọn nǹkan kò hàn àwọn yẹn ṣe ìbáàdà Allah subhanahu wa ta'ala táwọn ẹ̀ bá lọ tán kò ní sí how come kí ló sun Naam. a gbọ́dọ̀ mú lọ́kùnkúndùn ní pé ká pé alistikọ́mọ̀ ìdúróṣinṣin lórí ẹ̀sìn téèyàn bá ń ṣe lórí tọ́à lórí àwọn àṣẹ ọlọ́run téèyàn bá ń múlò ìjìnà sáwọn mọ́ṣí rẹ̀ ìdúróṣinṣin lórí kárántí pé bọ́lọ̀ ń ṣe pàǹdánbì rẹ̀ láti ràn lè ṣe pàwọn náà láṣẹ tàbá ò pígbà kan wàlá tẹkùnù rọmọdọ̀ níyà ẹ má dàbí ẹni tó yẹ pé olùjọ́sìn inú àwẹ̀ nìkan wákùn in tọ́lọ́n bá pò wá sínú ẹ̀nà káṣe kí ni ibadallah kájẹ́ ní tí wọ́n pé yóò jẹ̀rú sí ọlọ́run tí ó gba ìjọ lẹ́fọ́ ọlọ́run lóru lọ́sàn-án lálẹ́ tálà sùn àti àbáṣọ fún ọlọ́run kò hàn ọlọ́run rabbaka hatta ya'tiyaka al-yaqin ẹ máa sin náà lọ́rin tí kò èdè torí pé ìtọ́nà wọn gbà àmọ́ káwọn onú ọ̀gọ̀rọ̀ àwọn hadith ìtànàbà Muhammad sallallahu alaihi wasallam sọ fún wa tó ní pígbà míì ẹnì kó máa bá sí ọlọ́run lọ ìwà máa bá sí ọlọ́run lọ yóò kàn pàṣípò díẹ̀ péréte tí yóò lọ bá Allah subhanahu wa ta'ala yóò wà dẹ́ntí wọn ṣiṣẹ́ ibù sẹ́yìn ò tó kó bà wà lẹ́rù àti ń gbàwẹ̀ lọ àti yẹn náà fìlà lọ àti kakùn hàn lọ àti ṣe sàárà lọ <clears throat> nínú àwẹ̀ yìí àti gbogbo ẹ̀ lọ bóyá ní oṣù tí ń bọ̀ ní ìsìnbóyàn níjọ́ kú ti wá tuntun ìgbẹ̀yìn làwọn afẹ́ relent lálàáfẹ́ sí lọ́mọ ìgbẹ̀yìn làwọn afẹ́ relent yàtọ̀ pé àfẹ́ tiẹ̀ aṣọ pé aníbọ̀rẹ̀ láti ká sinmi ìjọ tá a lọ sinmi ìjọ tá lọ bá lọ subhanahu wa ta'ala lórí pé dáadáa tá a bá ṣe ni. jama'a wa abudu rabbaka ànábì tó wá fi gbogbo àsìkò rẹ̀ sẹ́wọ̀n ọlọ́run tó wá sọ wọn pé ah <laughs> máa ṣe lọ ni o ìyẹn ló fà pé ń jẹ́ tíyàwó rẹ̀ rí i ti yan náfìlà tẹ́sẹ̀ wú tí ó gbé ẹ̀wú wọ́n tó ń bi léèrè pé ṣé fọ́nrán ti forí jìwọ́ ọlọ́run ti sọ pé òun ti forí jìwọ́ ewó tún ní wàhálà tí wọ́n tún kó rẹ̀ sí bẹ́nẹ̀tì nínú ìgbà tí ara àwọn ẹ̀kọ́ tó kọ́ àwọn sàhábà nígbà táwọn ọgbà abákìrì àìbọ̀nà rẹ̀ yìí ti gbàwé àlùjẹ̀rẹ̀ rẹ̀ tó ń dààmú ẹwà àwọn sàhábà nítorí pé tí ó kọ́ wọn lẹ́kọ̀ọ́ ìntẹ́ríkọ́ lára rẹ̀ ni pé bọ́lá bá sọ fún yẹn pé bẹ́ẹ̀ bá gbẹ́sẹ̀ kan náà àlùjẹ̀rẹ̀ tí ó ti gbé kejì rẹ̀ ọlọ́run ẹni kan gbé yẹ kan kó ń bẹ́ẹ̀ kan tó ń gbé ju bómi àbí ọlọ́run sọ dídí àyà kalẹ̀ wípé àìsẹ̀ táànà bí ti sẹ̀tì tí ó tún máa sẹ̀wọ́n ti forí ẹ̀jì ṣùgbọ́n tó ti bẹ̀ ń kọ́ ọlọ́run tó pa aláṣẹ pé wà ó wà àbúdẹ̀ ọ̀rọ̀ bàkà ó máa sìn mí lọ ni o títí tí ikú ó fi dé téèyàn bá tí ikú lórí téèyàn ń ṣe ọkàn yóò tí tó balẹ̀ téèyàn bá tí ikú lórí dára téèyàn ń ṣe ẹ̀wọ̀n tí ìfọkànbalẹ̀ pé á tó àjànà ló kù báyìí ọlọ́run wá ń pa àwọn sọ̀hábà láṣẹ ń pè mí náà tẹ́mi àti ìtajẹ́ mùsùlùmí òkú ní ọlọ́run pa wá láṣẹ ó ń sọ fáwọn ànábì ọlọ́run nínú àádà wọn yẹn ni pé culture wọn nature wọn sí àyà yìí òun á ni pé òǹkàlùkù wọn wà máa bẹ̀rù nígbà tí kò bá tí ìka tí wọ́n ń sin yẹn mọ́ wọn lọ́wọ́ ìgbésí kìí fáwọn wà dúró ibùkún lọ bá Allah subhanahu wa ta'ala ìtàwọn ti ń ṣe é bọ̀ mélòó mélòó ẹni tẹ́ pé gbogbo títí ń ṣe bọ̀ iṣẹ́ olóore ni iṣẹ́ olóore ni iṣẹ́ olóore ni ṣùgbọ́n nígbà tó bá kú díẹ̀ tí ó lọ bá lásùn àtàlá ìwé kádàrá pọ́ mọ́ náà yóò bá gbà wájú. so kámásì kámásì rest kámásì wò pé tó jẹ wọn á sìn gbogbo àwọn iṣẹ́ olóore tá a máa ń ṣe àwọn náà wá fìlú wa àwọn oríṣiríṣi àwọn sàárà àwọn oríṣiríṣi àwọn sọ́dákọ̀ọ́ tá a lè má ṣe ìmójúkò fáwọn èèyàn pé inú oṣù kẹta wà ní ìrìnàbọ̀ o ẹ̀yìn oṣù kẹ náà ò tí ì tán kò náà wò lè kẹwàá gbogbo ẹ̀yin tẹ̀ máa látòrò kọ́dìrì kiri kéde pé inú oṣù ẹyọ kan náà ọlọ́run fi máa ń kọ́kọ́ dàrú ọlọ́run àti máa kọ́kọ́ dàrú láwọn ọ̀nà ọlọ́run àti máa kọ́kọ́ dàrú àbí lóru lóru ni kọ́dàrú wa wọ́n mọ̀ wa ní àbá tó jí lóru náà tó tún képa Allah subhanahu wa ta'ala Allah ọba tí ń gbọ́ ọba tí tún ń rí ọ̀nà Allah subhanahu wa ta'ala tá à ń dákọ̀ fún wa yìí fúdé eléyìí òun náà ni pé al-istimraru ala ta'atillahi ìdúró ní mímọ́ ìdúró ní mímọ́ ń tá a bá ń ṣe níṣẹ́ tọ́nà Allah subhanahu wa ta'ala ó o. ó dọwọ́ o. ká sì mọ̀ yí pé minal umuru lati ìtìmáwò bí hàn bá àdàdà àmìrì nǹkan tó yẹ kó jẹ́ ń tá a gbọ́dọ̀ pàtàkì jù nígbà tá a bá ṣe wàhálà tá a ṣiṣẹ́ síwájú Allah subhanahu wa ta'ala ó náà ni pé àhálì kò bèèrè àmìlà ọlọ́run gbà àbí ọgbà ó yẹ kó jẹ́ ń tá a mọ̀ ronú tá a mọ̀ wòye sí dáadáa o a ní òkèta sí láti máa yẹra wa wò sọ́lọ́ ń gbà ń ṣe àbí ọgbà ká má jẹ́ kí gbogbo ń tá a ti wá ṣe yìí àfà bẹ́ẹ̀ni kankan wà yín mẹ́mí náà wà yín ra mi o orí thirty days láì ṣe pé kíní ẹwò àfà mo ti gbọ́ ti yín mo jẹ́ kí gbogbo ohun tó ṣe yìí tí ẹ̀ máa ń kírun tí ń kakùn yàn ẹ̀ à kí ni gbogbo gbàdá tó wà nínú rọmọbọ́n yẹn kùnà mi gba mọ́ka ẹ wá ní mi n try àdàndà mi ṣe lè kú ẹ wá mọ̀ owó ìwọ́lẹ̀ ká kùnà mẹ́wàá kẹ́nìkan ti náà parí kùnà ẹ̀yọ kan kó ìjẹ́ ní tí ò parí kùnà ẹ̀yọ kan yìí ó náà náà wọ́n tẹ̀wọ́ gbà lọ́wọ́ rẹ̀ ṣé sẹ́ẹ̀mọ̀dí ìdí ni pé Allah subhanahu wa ta'ala ó kìlọ̀ nǹkan kankan fẹ́mi àti yín àtànábà Muhammad sallallahu alayhi wa sallam innama ọlọ́mọba lè ká sọ fún wa náà al-Qur'an pé innama yataqabbal innama yataqabbal innama yataqabbalu Allahu tọ́nà bá fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ èèyàn àwọn tọ́nà mú gbaṣẹ́ lọ́wọ́ náà làwọn olùbẹ̀rù Ọlọ́run innama yataqabbalu Allahu minal muttaqin iṣẹ́ tó o bá ṣe tí ò ní bẹ̀rù ọlọ́run ní iṣẹ́ tó ṣe tẹ́pọ̀ kàn fi ń ṣe kárí mi ní òfin ṣòwò fún bó bá ń ka ọgọ́rùn-ún tọ́gọ́rùn-ún tó wá kọ́ àbí ájì pẹ̀lú àwọn kọ́ba òun lọ ó múra three hundred and fifteen ẹ̀hẹ́n and so fucking what gbogbo ohun tó o ṣe yìí innama yataqabbalu Allahu minal muttaqin síbẹ̀rù ọlọ́run bá ti sí ń bẹ̀ gbogbo Kùránì tó kà tẹ́pẹ́ nọ́mbà ni wọ́n bá ń kà kò sí bẹ̀rù ọlọ́run nù rẹ̀ ọlọ́run lè má gbà á mo sọ àwọn yẹn kan ẹyin lẹ́lẹ́lẹ́lẹ́ àlámọ́lá kádà fún fèrè nìkan sí màá ní síye tó mọ̀ pé nígbà tó bá ti ń sí lọ́wọ́ consent yóò ṣe kí ni yóò wà ń bẹ́ẹ̀ kì í ṣe tó máa ṣe lọ́wọ́ tẹ́ pé nǹkan mi lọ́kàn yóò tún mú ọgbọ́n ó kàn pé tẹ̀síwá ló ń ka ọ̀ka nǹkan mi ọ̀ka tẹ̀síwá ló kàn ká ọ̀kan wúyìn ilé ṣùgbọ́n ọ̀ka ni tó ṣe kí ni lọ́kàn tó sọ fún anábà Muhammad sallallahu alaihi wasallam nígbà tí ń pa láti gbogbo àwọn dáadáa tí ó mọ̀ sí ó wá sọ pé wala tamnun tastakthir wala tamnun tastakthir wọ́n jẹ́ kí gbogbo ohun tó bá ń ṣe ojú ọlójú pé òtíṣe tó òtíṣe pọ̀ mọ́jọ ojú ọlójú jẹ̀mọ́ ká mọ̀ jẹ́ kí nǹkan kan nù sí olójú tá a bá ń ṣe ọmọ ọjọ́ lójú torí pé nítorí ẹ kó jẹ́ kókó ni pé istisgọ́rù làámẹ̀lì wà á dàmù làájẹ̀ wal ká jẹ́ kíṣẹ́ tá a bá ń ṣe ọmọ akérè lójú wa pé ah mílíọ̀nù mi wá ti ṣe ẹwọ nǹkan míì ẹwọ àwọn nǹkan tí wọ́n sọ fún wa wa kírun ju ọ̀gọ̀rọ̀ àwọn sọ̀hábà lọ wọ́n ìṣàjú àwọn àlùjánnà ọ̀gọ̀rọ̀ wa gbààwẹ̀ ju àwọn sọ̀hábà míì lọ wọ́n ìṣàjú àwọn ìmí gba ìwé látàyé akírun jùlọ aka hàn jùlọ èmi ò aka kò hàn kankan nù kùránì kò kàn kankan tó gbàgbọ́ one thousand yóò ti sọ àjù kí ló bí pé ní tó díẹ̀ tó rí kínú tálàsù àtàrà fi pè sọ́dọ̀ yẹn ìbẹ̀rù ọlọ́run tó fi kí pọ̀jù ìtara fi ń kí lọ ìbẹ̀rù ọlọ́run tó fi kí ó pọ̀jù kí ni ìtara fi ń kí lọ nọ́mbà lè táwà ń kí wọ́n ní kí ọmọ fi kí ọlọ́ àtàwà ń kí fúdí eléyìí nínú ìròyìn àwọn ẹni ọlọ́run ó ní pé sẹ́tàn bá ṣe ní ṣe olóore a máa kéré lójú wọn gan wọn máa wò ń wò pé ẹ̀ nílò láti ṣe nílò láti ṣe láti ṣe táwọn tàná ni. nínú àwọn nǹkan míì tá a gbọ́dọ̀ tún mójútó ó náà al-khawfu min raddil amal wa adam qabul a gbọ́dọ̀ máa bẹ̀rù ọlọ́run ọba tó ròyìn ara rẹ̀ pàtó ọlọ́run ọba lè gáfẹ́ ròyìn àwọn mùsùlùmí kan ọlọ́run ni walladhina yu'tuna ma ataw wa qulubuhum wajilatun annahum ila rabbihim raji'un ọlọ́run àwọn èèyàn kan wà yu'tuna ma ataw gbogbo nǹkan ṣe níṣẹ́ wọn bá kó wa wa qulubuhum wajilatun ṣùgbọ́n kan wọn ò tún níta àti bẹ́ẹ̀ wọ́n ṣiṣẹ́ gangan tó yẹ kán ṣe wọ́n ṣe hajj wọ́n ṣe wọ́n lọ gbogbo tó yẹ kán ṣe gbẹ̀ náà ṣe ṣùgbọ́n ọkàn wọn ò tún ní ìbalẹ̀ they don't have, they will not even have rest of mind torí wọ́n mọ̀ yìí pé ọlọ́mọ kọ̀kọ̀ tí ń bẹ lábẹ́ sí àwọn kí pọ́lọ́ ń jọba àkà tí wàá wò pé kí ni nǹkan tí aláìkí lágbẹ́jà bó ṣe wàhálà tó yàmà fún dànù nígbà ọ̀nà ìtọ́wà bá ṣùgbọ́n ẹni tí ń bẹ ń bẹ ni pé ọlọ́mọ kọ̀kọ̀ tí ń bẹ lábẹ́ ẹsẹ̀ wọn ní tó kálukú fi ń sínú ọlọ́mọ ọlọ́run mọ̀ ìwọ gangan personally gan náà mọ̀ ṣùgbọ́n ọlọ́run wá tún á mọ̀ ju ọ lọ àníyàn rẹ pé táwọn ẹ̀ bá lọ tán ọ̀ràn tó tún fẹ́ dá ọlọ́run tún mọ̀ ó ní kí ni àrùn mọ̀dá ní nǹkan mi lápá pé ìbá ti já ọlọ́run tó ní pé tó bá gbà ẹ̀kọ́ sọ pé ìnì sọ ìnì sọ ẹ̀ ẹjẹ́ á sì kọ́ra wa kí la fẹ́ gbà nújà tẹ́tẹ́ gbìyànjú bá jẹ́ ẹ bá máa ń bẹ prison wò dáadáa yóò mọ̀ pé ayé yìí tó bá jẹ́ pé ó ṣe é dá sí kíyàn kan máa dárìn kíyàn kan máa dárìn kíyàn sì máa dá sí iṣẹ́ olóore yẹn kíyàn sì máa jẹun kò sí nǹkan mìíràn ayé mọ́ torí ṣe ti ṣe àwọn ọ̀ràn tí ń gbẹ́ lómi ìdí àwọn ọ̀ràn kéékèèké yóò sì gbẹ́ lómi yóò mọ lómi lu àìmọye ọdún mẹ́wọ̀n ká gbàgbé pé aláṣùn àti àbúsọ fún wa náà lọ́pọ̀ hàn ní wọn sọ́tò gọ́ṣíyà ọlọ́run láwọn èèyàn kan tásílá náà rọ́nà hàmíyà wọ́n tún wá wọ iná tí ó máa jó wọn lára iná tí ó máa ní wọn lára torí pé ìtàn fi ṣiṣẹ́ yẹn sí torí tọ́lọ́ àwọn nǹkan tí ò yẹ kán tó mú mọ́ṣẹ́ wọn ti mú mọ́ wọ́n ṣe sin lọ́n tán mọ́ ṣe wàhálà ọkàn wọn ti balẹ̀ wọn á sí yapọ̀ lọ́n lọ ọlọ́run ni wàkọ̀ dìmnàmà amẹ́rùn-ún fàjà abáhàmà àṣúrọ̀ ọlọ́run ni wọ́n kó ṣe àwọn èèyàn kan wá mọ̀tàn kó déwájú àwọn ọlọ́run àwọn ọlọ́run kan kú dànù ni ló jẹ́ pé àmọ́ tó máa bẹ lọ́hùn kọ́lọ́n gbà ní ìbáàdà fún wa àmọ́ bẹ lọ́hùn kọ́lọ́n gbà ní ìbáàdà fún wa torí pé gbogbo ète táwa ò bá wa fi ń dèrè ta ń ṣiṣẹ́ fọ́lọ́n ta ń ṣe wàhálà fọ́lọ́n yìí àníyàn tó kálukú fi ń ṣe wáàsí ní ìsìn ìwọ tí wọ́n ń gbà bí wọ́n tí wọ́n tá a jọ ń gbà papọ̀ ní ìsìnwọ́n ní wọ́n mọ̀ pé àtòrí tọ́lọ́n torí tọ́lọ́n ó sì yọ lóhùn tí kò wá yọ lóhùn. wọ́n mọ̀ pé à staff làgbàdà aláwọ̀ ya kan wà jẹun <laughs> pàdé gbé ọ̀rọ̀ òpin ọlọ́run náà kọ̀ọ̀dọ̀ ọlọ́run ni ó sì pin ọlọ́run ti mọ ti ń bẹ lábẹ́ ẹsẹ̀ tí ń sì. bí jẹ́ pé aláṣùn àti aṣọ fún ẹ pé innama àwọn tó wọ́n gbà lọ́wọ́ wọn ó ní kí ni mùtẹ́kìn àwọn tí bẹ̀rù ọlọ́run bá ń bẹ nínú iṣẹ́ tán bá ṣe àwọn tí bẹ̀rù ọlọ́run tí ń bẹ nínú ìgbìyànjú tí wọ́n ṣe tán kó wá báwọn ọlọ́run bí bá yẹ iṣẹ́ one million tí ò wá sí bẹ̀rù ọlọ́run bẹ̀. ẹ ṣàlàyé lórí pé báwọn yẹn ṣe bẹ̀rù ayé bọ́n ṣe bẹ̀rù bọ́n ṣe bẹ̀rù ẹ̀dá tọ́lọ́run bàdé kára gan dájú Allah subhanahu wa ta'ala lọ. ìdàn wàhálà tá a bá ń ṣe ìgbìyànjú tá a bá ń ṣe a ṣe kí ni láti mọ ìbẹ̀rù ọlọ́run kún pé ẹ̀ mélòó mo tí ì ṣe ètí mo ṣe gan dáwọn ìbẹ̀rù ọlọ́run ó kù dànù torí pé sẹ́kàn ọlọ́run láwọn kan kó wá tó tún kù dànù kọ́ lọ́mọ kù ṣe wà dànù. nínú ẹ̀ tá a tún mú pọ̀n òun náà ni pé àròjá wa kẹsàrọ̀ tó dùn á tọ́ a tún mọ lágbìyàn lè pé ọlọ́run kì í ṣọba aka a sì kún fàdùà ẹ jẹ́ fún wa ní àlàyé kékeré kan lórí ìtàn anábọ̀ Ibrahim alayhi salatu wassalam nígbà tí wọ́n àwọn àtọmọ wọn wọ́n foundation tán kọ́ Kaaba ọkàn wọn ò tún wá balẹ̀ pé ah, bá di ṣiṣẹ́ ọlọ́run àti kọ́ mọ́sá yóò ti máa fọkàn balẹ̀ pé ah, kí ni láti mi ní mọ́sáàsì ìlú wa mo kọ́ mọ́sáàsì sínú ilé mi so gbogbo kìíní yẹn ìyìn ò túmọ̀ sí pé gbogbo yẹn ti kírun bẹ́ẹ̀ làwọn máa ń ládàrí wọn lórí náà ẹ wá ẹ minus ẹyọ kan tí wò kí yẹn tí wò kọ̀ mọ́ sáà tí ò ṣe anything mo dẹ̀ tún lọ sí hajj mo lọ sí mọ́kà mo lọ sí everything yóò ṣe máa sakọ náà sọ gbogbo ẹ̀ náà ni wọ́n wá kọ́ kàábà tán nígbà wọn wá kọ́ kàábà tán àwọn èyí tí wọ́n á wò pé amọ̀lé kọ́tán kọ́lọ́mọ̀ lóhùn ọ̀gbà táwọn ṣe kọ́tán yìí ọlọ́mọ̀lé chíńjì okọ̀ wà tí ó ní kẹ́lómi wo dànù kó tuntun kọ́ ó kọ tàwọn parẹ́nu tẹ́lómi yẹn ọlọ́mọ̀lé kẹ́ló tẹ̀wọ́gbà lọ́wọ́ àwọn kí ni táwọn á ṣe ọlọ́run wá ròyìn pé wà ìfì yarfa Ibrahim al-qawa'ida min al-bayt wa Ismail pẹ̀lú àwọn méjì ṣẹ́gun ni tàbí foundation kàbá kan wọ́n wá tún wá dojú kọlọ́n ọlọ́run àti ṣe tó ní àṣẹ bọ́n tó tiẹ̀ ń wà náà ni pé Rabbana taqabbal minna innaka anta as-sami'ul 'alim tẹ́wọ́ gbà lọ́wọ́ wa wọ́n ti wà láti fẹ́ ṣe tán wọ́n kọ́ nǹkan fẹ́ ṣe torí pé ọ̀dọ̀ tí ń ti jọ wàhálà lọ́dọ̀ ọlọ́run kò jọ wàhálà gímẹ̀ tó ṣe tó ń jọ lójú ọ̀nàbí wa Muhammad sallallahu alaihi wasallam fi sọ fáwọn náà pé kò sí ń tari sọ pé a fẹ́ ṣe nínú ẹ̀sìn tó le tó ń kódà kò jẹ́ pé tó jẹ́bẹ́lù nù tó le tó ń táwọn sọ̀hábà ti ṣe ẹ wá wò torí pé tí mẹ́mbẹ̀ ni pé ogun táwọn sọ̀hábà ṣe ìbẹ̀rù ọlọ́run bẹ̀ kún ju tọ́dọ̀ tiwa lọ tọ́dọ̀ tiwa gan wá fún mọ́ àwọn anábìwọ̀ Ibrahim àti Ismail nígbà wọn wá ṣe foundation tán wọ́n tún wá kọjú ọlọ́run pé tó ọlọ́run takọ́gbà lẹ́yìn gbà ní bàádà gbà ní tó tẹ̀wé gbà ní tó fi san wá lẹ́sàn gbà ní tó fi san wá lẹ́sàn ìnẹ́ka àǹtà sẹ̀mí ọ̀rọ̀ àrí ọba tó gbọ́n tí ń ṣẹlẹ̀ tó sì mú ìmọ̀ nípa ogun nǹkan ní jama'a sẹ́kìmì àti yín lábá kọ́ kaaba lónìí kaaba là ń da mọ́sáàsì central mosque ìlú o tẹ́ pé ó kọ́ ọgbọ́n tó fi dá wàhálà lẹ́nu náà lónìí. sẹ́kìmì kọ́ kaaba every year láti máa rí ní òfin year ẹ ká láàmọ̀ rí ní òfin rẹ̀ á sì tún customize e. ẹlú ìbára iṣẹ́ ọlọ́run kékeré kan lásán yóò customize orí yóò customize ẹsẹ̀ yóò customize ìdí kò síbi tí ò ní customize customize góòtì ẹ̀rọ tí wàá fi yóò ti bá gbogbo ṣe lórí jẹ́ kí ló tí ì ṣe tí ń jọ lójú tẹ́pà la bá kọ́ kàába káwo fìtínà tá a dálẹ̀ àwọn tó ń kọ́ kàába yìí nǹkan kan wàá síjú pé wọ́n tún sọ pé ọlọ́run gbà lọ́wọ́ àwọn ọlọ́run á gbà lọ́wọ́ wọn ásáru wọn ìlapa wọn nú ayé kò wá tán ọlọ́run tó wá lójú ẹsẹ̀ bí tẹ dúró sí tẹ̀bí ń kọ ìtúnẹ́jọ́ parẹ́ yìí ti jẹ́ kó tó jáàmì fáwọn àrọmọdọ́mọ àrọmọdọ́mọ àrọmọdọ́mọ yìí dẹ̀mọ́ wà nígbà tó lọ́n gbà lọ́wọ́ wọn ni tọ́nà bá gbà lọ́wọ́ wọn gbogbo ara mẹ́rin ojú ẹsẹ̀ mọ̀kọ́mọ́ Ibrahim ibẹ̀ kìnnìkan ládùú sí ọlọ́wọ́ ti ní wọ́n padà bí kágbà lọ́jọ́ gan ti rọ́ sí bó ti di ṣùgbọ́n nítorí pọ́lọ́ àbàlẹ́kẹ́ fẹ́ fi ó fẹ́ fi compensate wọn fún gbà lọ́wọ́ wọn torí pé bẹ̀rù ọlọ́run àánú sẹ́tán ṣe ẹ wo nǹkan kéékèèké tèmi àti yín wá ṣe lónìí tá àti ẹ̀wà ní time láti máa tún máa bẹ̀ lọ́mọ mọ́ wọn kálukú wa bá ṣe rọmọdọ́n ṣe ń lọ ní ìsìn mí ò ní wa ní ń tọrọ pin ọlọ́run tọ́ ṣe tó sì gbà báyìí màá gbà ọlọ́run gbà lọ́wọ́ wa gbà lọ́wọ́ wa gbà lọ́wọ́ wa ká jẹ́ kíyàn náà kúnnú àdúrà tiwa náà tá a mọ̀ ṣe káwọn náà kọtí fèètì dáadáa yìí lára àwọn ànábì ọlọ́run rabbana taqabbal minna innaka anta as-sami'ul 'alim káwọn náà kọtí fèètì hadith haya yẹn alẹ́ rí inú sọ́ọ̀tù Baqara verse one twenty one jẹ́ kí gbogbo nta bá ń ṣe jọ jọ wá lójú. ọ̀rọ̀ àgbè mọ́sálásí ọdún ẹ̀yìn àmì ah, láì mẹ́yìn ramadan ṣe máa ń lo àgé yìí o ah, ah, ìjọ wo ni mo kó àgé dọ́sìn mẹ́ta wa tẹ́tún ti wá sọ di kò ní o kódà bó jẹ́ bó tẹ̀ wá lọ sọ́mọ́ bá mọ̀ pé bàbá sọ bó ṣe ń lo kíní yìí àfilẹ̀ mọ́ mánéjì ẹ̀ ni a máa tún lọ kókòrò ìta tí wọ́n á gbọ́ náà ló wá ẹlòmíì ra jẹrẹ́tọ̀ mọ́sálásí òun náà ló ti wá lọ kọ òfin nígbà fẹ́ charge kò mú kíní kan wá àdáta àwọn yẹn ń ṣe rádaràda gan o ó dìfẹ́ lórí bí àbí téèyàn bá wà o bí àbí téèyàn bá wà ni o ẹlòmíì mọ́sálásí tó kọ́ fìtínà ló fi dálẹ̀ núdù ọ̀gọ̀rọ̀ àwọn àfààná ti jalè lórí ọ̀gọ̀rọ̀ àwọn àwọn ìlú tó tò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ló ti fi dàrú làmájú yóò ti sàbìlà látẹ́kùwà kì í ṣe mọ́sálásí náà wulẹ̀ kọ́ńkọ́ ìbẹ̀rù ọlọ́run tẹ́tẹ́ mọ́sálásí ọ̀tẹ̀ ni ọkọ̀ mọ́sálásí tó wá ní ẹ fún lágbàáyàn gbọ́dọ̀ rí mọ́sálásí mọ́ o wàlọ́hì wàlọ́hì ilé ìjẹ́ sí pé kíni mo ti rẹ́ni tó sọ lójú mi rí pé ẹ̀wọ̀n bọ̀rọ̀ yìnyẹn kan mọ́sálásí mọ́ ẹjọ́ tẹ́pọ̀lọ̀ ló bá kọ fún sóníkà aláàdì mọ̀ sọ́wọ́n gbọ́n bọ̀rọ̀ yìnyẹn kan mọ́sálásí mọ́ kẹsàn-án ẹ̀pọ̀ náà ló o mọ́sálásí àwọn àǹgbà mọ́sálásí kí táwọn ẹni ẹ tó kọ gan tẹ́kùn wọn bí tán kọ sí táwọn ò tiẹ̀ fẹ́ béèrè mọ́ wọn ò tiẹ̀ fẹ́ mọ ibi tó tiẹ̀ wà gan wọ́n táwọn pé àwọn ọkọ Nàìjíríà ìlú tó wá wà bó ṣe wà ibi tó àdúgbò tó wà àwọn ìwọ kan wá jẹ́ pọ̀ ló gbà wá ìwọ ló wá kó sán lò fẹ́rẹ̀ owó ẹ̀rẹ́ yẹn kan mọ́sáájú mọ́ ẹ bí tí mọ́ni ti dàrú dé mọ́sáájú pé ọlọ́run ló sọ pé ẹgbẹ́ kalẹ̀ fún sọ́nà wá nù a jẹ́ pé tí ẹ̀sìn rẹ̀ dáadáa gan mọ́sáájú mọ́ ó súnmọ́ kẹ́ni mọ́ wà mọ́sáájú mọ́ kó sì mọ́ kẹ́ni káwá iṣẹ́ olóore kan àṣedáadáa kan kó jẹ́ pé àtún pọ̀ ládùú àlẹ́ níta mọ̀ bẹ̀rù pétọ́ ọlọ́run gbà lọ́wọ́ wa o àní iṣẹ́ lásán káwá ṣe gbogbo àwẹ̀ tá gbogbo àwẹ̀ tá gbogbo dáadáa tá a ṣe tá gbogbo àkùnrán tá a kà gbogbo sàrà tá a ṣe kátó àwọn ọmọ ní bẹ̀rù pétọ́ ọlọ́run ọba náà takùn bàrẹ̀ mẹ́rin ọlọ́run takùn nínú tá kẹsìrọ́tún istikfar yes kẹsìrọ́tún istikfar kí ni tóbi jama'a ní ìsìn ní mẹ́wàá kan anábì ní kápọ̀ lẹ́ntí mọ̀ sọ pé aláwọ̀mọ̀ náà kan àfú tó ìbò àfúwá fáfáì five bẹ́ẹ̀ ni ṣùgbọ́n só yẹ kó jẹ́ pé nínú ìgbà yẹn nìkan láwọn ọmọ tọrọ àfúrí láwọn tọrọ àmójúkọ ọlọ́run pánàbí ti wá sọ fún wa yìí wípé ká máa ṣe àlẹ́ ọmọ nàkàndà fún oúnjẹ parí ọmọbọ́n mẹ́wàá tó parí bẹ́ẹ̀ náà ló ṣe ṣe wá lójú òkòrò bẹ́ẹ̀ náà ló ṣe sọ fún wa tá a bá kírun tán káṣá sàfún lẹ́ẹ̀mẹ́ta kì í ṣe láìláìláìlá àkọ́kọ́ ṣe tá a bá kírun tán ká ṣe àwọn istikfar aláṣùmọ̀ àti aṣọ fún wa náà lùkùn ọlọ́run sọ pé summa afidu min haythu afada an-nas wastaghfirullaha tẹ́ bá ti ṣe ogun tẹ́ fẹ́ ṣe tán àfihàn mìnà àìsàn àfàbọ̀nẹ̀ ẹ bọ́ sí táwọn èèyàn bá wà ẹ ti ṣe kí ni wọ́n stẹ́k sùúrù lọ ẹ ṣe kí ni ẹ tún ti ẹ bẹ̀rẹ̀ sí tọrọ àṣà fún ẹ bẹ̀rẹ̀ sí wà foríjì torí bó o ṣe wò kí wọ́n ṣe gbà àwẹ̀ tó pé ah, alhamdulillah sálárì mi gbogbo àwọn nǹkan mi àbí tí mo fi gbà mí ìwé ìgbìmọ̀ dẹ́sẹ̀ kankan mi jáde gan ẹ̀rọ máa ń gba leave sọ pé ilé ni ó wà kò jáde kò ṣe anything kí àmọ́ pé mí ìlẹ́sẹ̀ kankan ọmọ ìyá àmọ́ iye tó dánú lé náà níbi táyé tiẹ̀ ti wá di ayé ti wá di pé ó ti súnmọ́ kálukú nù kọ̀rọ̀ yàrá àmọ́ iye wokú wo lọ́nà àmọ́ iye anything tí ó tún kọjá àtọ̀ online ọlọ́run ní tó máa àfi ìrùmọ̀ náà àìsàn àfààfàn náà ẹ bọ́ síbi táwọn èèyàn ẹ lọ kóra síbi táwọn èèyàn kóra sí lábẹ́ tẹ́ẹ̀tì tó máa àfi ìrùmọ̀ náà àìsàn àfààfàn náà wàstagfirullah kí wáyé pé àwọn máa kọrin ẹ̀yìn àbí orin táwọn èèyàn máa ń kọ mìnà oríṣiríṣi orin tí wáyé táwọn èèyàn máa parí arọ́fà tán máa padà dé mìnà àwọn èèyàn yàtọ̀ gidigidi ni o àfẹnitálàbàlà àwọn èèyàn yàtọ̀ gidigidi ọgbà àwọn olórin wà máa ṣe tọ́ọ̀gì kí ní àwọn kọrin kí ọlọ́run wá ní wastaghfirullah ní tó kù ní pé máa tọrọ àforíjì lọ́dọ̀ ìmì ọlọ́run Allah subhanahu wa ta'ala kò sí bá ti pa àdára kankan ní tó tún kù ní pé táwẹ̀ bá lọ tán kápọ̀ lẹ́ni tí ó tún máa ṣe istikfar tá a lè máa sọ àwọn ọmọdé kan àfútánà bí kọ́ àmọ́ ká ṣe astaghfirullah annabi muhammad sallallahu alaihi wasallam tọ́lọ́n sọ nù fatihi tọ́lọ́n ló ń ti foríjìn ẹ̀ṣẹ̀ tí wọ́n mọ̀ sàtẹ̀ tó ti ti ń sẹ̀ àti tó ti ti tẹ̀ lọ tọ́lọ́n ló ń ti foríjìn òun ti mójú kò ń bí ẹ̀ṣẹ̀ rẹ̀ annabi ò lè má ṣe lóṣù ọgọ́rùn-ún yẹn náà ká máa tẹ́ra máa káfí kọ́ṣẹ́ nàbà Muhammad sallallahu alayhi wa sallam ó ní pé nínú ta gbọ́dọ̀ tún lékún sí òun náà ní kíni alistigfar alistigfar ìmọ̀ tọrọ àforíjìn lọ́pọ̀lọpọ̀ lẹ́yìn ìrun kọ̀ọ̀kan anábì ní a máa ṣe mẹ́ta mẹ́ta lẹ́yìn ìrun kọ̀ọ̀kan àwọn sọ̀dọ̀wá tún mọ̀kútù anábì ní ká máa ṣe mẹ́ta mẹ́ta so ká cultivate ilé ìtawẹ̀ bá lọ tán gbogbo àwọn nǹkan tá à ń sọ ìpamọ́ ìdẹ̀kọ́ waste àti di àti strong spiritually àwọn kan lè mọ ni tó ti máa pè nǹkan ní pé spiritually tó ti òní mọ́ mọ̀ níjọ́ tọ́lọ́ bá kàn fẹ́ lò fún ọdún kan mọ̀ pé ah gbọ́ gba àwọn yòókù ń dáàmú mi ò mọ̀ dáàmú. even nínú àwọn nǹkan tá a gbọ́ tún wá gbọ́ yí tá a fi gbọ́dọ̀ tún tẹra mọ́ òun náà ní kíni mùdáwà mọ́tò alẹ́ àmàlù sọ̀lẹ̀ ẹ́ kárí pé gbogbo àwọn iṣẹ́ olóore tá à ń ṣe nínú àwẹ̀ kọ̀ṣáàni wa àwẹ̀ kò tí ì parí síbi àwẹ̀ monday and thursday wà àwẹ̀ ṣítù sawal tún wà lẹ́yìn tá a bá gbárí ramadan fẹ́ntì ò bá jẹ gbèsè ṣítù sawal àgbà mẹ́fà lẹ́yìn ìgbà tí ọmọ ọbẹ̀ yìí tó bá parí tán oṣù tó tẹ̀lé àgbà mẹ́fà lẹ́yìn rẹ̀ monday thursday àti mẹ́ta ayamudib àwọn àwẹ̀ ènìyàn tó yàwó súnà ká mọ̀ jẹ́ pé pé ńgbà tá àwẹ̀ bá ti wá lọ tán ẹlòmíì yẹ́ẹ̀tù yìí ẹni yẹ́ẹ̀tù yìí ẹni yẹ́ẹ̀tù yìí ẹni ayé ẹni àwọn ọ̀rọ̀ yóò àánú lọ́sà àti tí ò ní rí aṣọ àdárí alùmọ̀dáwàmà alálẹ̀ àmàlù sọ́lẹ́hà nínú àhàmíyà ṣẹ̀rí alìsìlámíyà ni ìyẹn ló fà tó fi jẹ́ pé Allah subhanahu wa ta'ala ó fún wa láwọn ìtumọ̀ kan tó yẹ kó yẹ kí màá ti ronú sí mikiyalu dúníà òṣùwọ̀n nǹkan tí a fẹ́ máa tànú ayé ọlọ́run láàgbọ́dọ̀ dínkù òṣùwọ̀n nǹkan tí a fẹ́ máa tànú ayé ọlọ́run ni a mọ̀ dínkù ọlọ́run sọ fún wa náà ayé alukọ́ni pé wailun lil mutaffifin الذين إذا iktalu على الناس يستوفون وإذا wa idha kaluhum aw wazanuhum yukhsirun ọlọ́run bá dígá sọ pé wáyé lè mutaffifin àwọn tábà máa ń dín òṣùwọ̀n nǹkan tábà máa ń tà ọlọ́run gbé wọn ṣépè ẹjọ́ tọ́lọ́ bá wá ní òṣùwọ̀n nǹkan tẹ́fẹ́ tà fún ẹgbẹ́ yín tẹ́fẹ́ tà fún èèyàn bíi tiyín tọ́lọ́ bá gbé yẹn kan ṣépè pé ẹ̀dínkù tó wáyé kéèyàn wá ẹni tó bá ń dín ẹ̀sìn tọ́lọ́run ń kù bóun ọlọ́run ṣépè fáwọn tí máa ń dín ẹ̀sìn tí máa ń dín òṣùwọ̀n tí wọ́n bá fi ta nǹkan fún èèyàn bí ẹgbẹ́ wọn ọlọ́run gbé wọn ṣépè ẹ ń bá wa tó wá dín ẹ̀sìn kù bí wọ́n á ti èèyàn ti jẹ́ sẹ́yìn pé èèyàn bí ẹgbẹ́ tí ọlọ́run gbé ṣépè kó fẹ́ èèyàn jẹ́ dín òṣùwọ̀n tó yẹ kó ta fún òdin kù ẹni tó wá dín òṣùwọ̀n ẹ̀sìn tó yẹ kó ṣe lójúmọ́ sẹ́ntí wákàtí márùn ẹ̀kùn mẹ́lẹ́sàn gbé kún rántí gbàwẹ̀ ọ̀rọ̀ ni wailun lilmusallin wailun lilmusallin alladhina hum an salatihim sahun ọlọ́ni bẹ́ẹ̀ náà ni ìgbìdínà sí kí wọn rọrùn kó lọ máa bá wọn tó jẹ pé kò sí àwọn ìgbàgbé wọn Ah, wà láìmú ti jàgbé ẹ̀wọ̀ ẹ̀yẹ ẹ̀yà ọlọ́run ṣáà sànú wa ọkàn tí ọ̀pápọ̀ náà àà sùhánà láàrin ṣe rìkú tọkàn bàbá papọ̀ ta ló yẹ kéèyàn ké pé ọkàn tí ọ̀pápọ̀ ní ìtàn ní òmù solution ẹ̀wà ṣé brain rẹ ni ṣàtìgbà ni ẹ̀yẹ nìsí almudawama almudawama tu alal amali saliha annabi muhammad sallallahu alaihi wasallam fún wa sọ fún wa nínú hadith aisha radiyallahu ta'ala anha anam sọ pé

ẹlòmíì ò jí lóru lẹ́yìn inú àwẹ̀ wọn láwọn kan lé ohun kí lójú oorun nígbà ẹgbẹ́ wọn ó sùn sùn sùn sùn sùn ẹlòmíì ní stein tó bá sùn tó bá lọ tọ̀ yóò tún ah, bóòlù yóò ṣe lọ jí lọ tọ̀ láago mẹ́rin tó yìí sùn láti alẹ́ tí wàá tún wá lóhun tó fẹ́ sùn padà ìyẹn ní márùn-ún fi lè tí wọ́n pàṣẹ àti wọ́n pèrún tẹ́ àsìkò lóòtù ìmọ̀ báyìí ẹjẹ́ márùn-ún sùn náà àṣàfẹ́ àdín nítorí pé àwọn sàhábà wọ́n lu ọ̀sán wọn fọ́lọ́mù wọ́n tún lè kí ni ọ̀sán ọ̀tá náà lò fọ́nà kékun ọ̀wá sẹ́ lọ wọ́n ń ṣiṣẹ́ òjò wọn ibi iṣẹ́ òjò wọn náà wọ́n ti ń lò fọ́lọ́ wọ́n tún wá fi òru wọn yẹn náà wọ́n tún fi sin náà tẹ̀wá táwọn wá ṣáìsùn bí wọ́n fẹ́ ṣèyàwó wọ́n fẹ́ ṣe mọ̀lú wọn fẹ́ dín mọ̀lú wọn fẹ́ dín ta wọn fẹ́ dáná aṣùhàdàlìk aisha radiyallahu ta'ala anha ó ní káàna rasulullah sallallahu alayhi wa sallam idha amala amalan àtibátàwò tánàbí bá iṣẹ́ kan iṣẹ́ tó bá ń ṣe yẹn yóò rí póun ṣe lọ ni kò ní rí pó break continue ni ànábì ò ní mú ìbára kan kí n fẹ́ máa ṣe kíní báyìí kùrán tó ń ka ẹjọ́ kí ló mọ wọ́n jẹ́ pé ò ní máa ka kùrán mọ̀ kí ló mú tìláwà rẹ tí ó padà jà kí ló mú wọn tó yẹ pé òwà rí ìkà lọ́dún kò wá dòdò pé insha Allah kó tó di ọmọdún tó ń bọ̀ nígbà tí kíni ìfẹ́ máa kà máa wo bí àwọn náà fẹ́ àlì àwọn náà fẹ́ mọ àwọn ọmọ àwọn fẹ́ mọ kò hẹ́ nǹkan wọ́n wà tó wá máa wá kò wá rí àtọ́mẹ́kí àtàgbàgbà kan tó lè wá máa kọ tóun náà wà á ṣe bí síríọ́sì di gùn tó fẹ́ mọ nǹkan kà tó tí ẹ̀kẹ́ lómi tí mọ̀ ká ni pé ó ń sọ fẹ́ni tó fẹ́ kọ pé ẹni yẹn ò síríọ́sì kò níṣẹ́ òun síríọ́sì ju àpèjúwe èèyàn tó ní wá máa kọ́ ò lè lọ bá nàbà wọn ó wá ní kó tó wá máa kọ́ ń mo dẹ̀ bìsí lọ́wọ́ yìí ah, ẹ ṣe sùúrù lẹ́yìn ẹ̀jẹ̀ sáré ẹ̀jẹ̀ kí n wá nǹkan kan mo bìsí ni ẹ ti sọ fún pé o bìsí lónìí bìsí dọ́là òun fóònù ọmọ ìpẹ́ sẹ́mi ló wà bìsí ni tí ìbá ti wà bìsí gẹ̀ kí ni wọ́n fi àìbìsí mi gẹ́gẹ́ mi gẹ́ lọ́ máa fi súnmọ́ lọ́ngàn ọ̀tọ̀ ó ní pé sincerity pé àwa náà ṣe a serious kájẹ́ kó wà amáyé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn àwọn èèyàn ni mo ti ní káwọn ẹ̀kọ́ lọ́wọ́ comprehend tẹ́ pé approach táwọn èèyàn máa ń lò mo tó padà state ẹ̀fẹ́ nìkan pé ẹ pè ẹ pè tẹ́ ṣe tán five ní ẹjọ́ lẹ́jọ́ lágrímẹ̀ntì sí tó bá ti wá di five yẹn ẹ pè ẹnìyàn àmọ́ àbòyé wà blọọkì yín ní àwọn ti gbọ́. nígbà òyà lọ́kàn ní ah kò bá wá di pé kò pè mí ẹni ẹni ẹ bá tún wá lọ níta wáyé tí ó jẹ́ fìtì náà ni pé ẹni yẹn gangan náà ni ó tún wáyé sàmọ́ sọ pé bóun ni ah aláì mo fẹ́ mo fẹ́ gbóyún mo jẹ́ lónìí ṣé ká mọ́ ọ̀la orí ipò ọmọ kánà ló ti wà láàrin ohun tó sì máa ń pé ìbéèrè kan ni wọ́n ń bèèrè àwọn èèyàn lọ́wọ́ yìí iṣẹ́ olóore wo ló tún rọrùn ní tí ò lówó nú tí ò ní owó nú tó ládà rẹ̀ sì pọ̀ tó tó kéèyàn ọmọkùnrin ànìkà ẹ sọ tí ò ní pé èèyàn fẹ́ náwó kò ní pé yóò nà sí sí ní yóò gbàwẹ̀ yóò náwó yóò jẹun yóò jẹ sàárì yóò jẹ sínú ẹ máa sí gbogbo àwọn iṣẹ́ olóore yẹn lọ iṣẹ́ olóore wo ló tún wá pọ̀ tí ládàá rẹ̀ pọ̀ tó kò ní yàn kíkà téèyàn ò sì ní ná sísì kankan nù téèyàn ò ní ná wà náírà nù. ìyẹn náà wọ́gọ́rọ̀ àwọn èèyàn wà á mọ̀ ṣe ìyẹn náà làwọn èèyàn tó wá ń complain lórí ìyẹn náà ni òtún wá síríọ̀sì kò máa ká òun náà ni ó máa béèrè oríṣiríṣi àwọn nítorí ẹgbẹ́ pé wá ti máa kùrà ń kà gan ní ìsìn kẹ̀kẹ́ kan wá ń sùnmọ́ English kan fún kẹ́ níkó náà lọ́ máa tú fúnra rẹ̀ inshallah kàtìlá yóò kàn máa béèrè àlàyé tó kúrò wá àwọn àfáàní láti ibẹ̀ yóò tó kó kíláàsì yóò tó kó kíláàsì tí ó lè máa sọ lára lẹ́nu àbẹ́ tí ó lè máa tú eléyìí ní sọ fún wa pé ìrun wa wákàtí márùn wa kì í já ká má jẹ́ pé yóò máa jánu Ramadan a wà ní tàbá ti kónu Ramadan káwọn yẹ wákàtí márùn wa àwẹ wa ká má sọ di pé di kan gbá ó tún dáwẹ̀ ọdún tí ń bọ̀ àtàjùlù wa ká má jẹ́ kó rí wa tó máa ká gbìyànjú tó máa ká sí kó má ọjà kó ṣe kódà bí alice kì í sọ̀rọ̀ ní pé kó wá yẹ pé oṣooṣù ló mọ̀ òpó fẹ́ràn parí ojú koran kan torí pé tẹ́kùwà ni ó yẹ pé ṣíìtì ṣíìtì méjì mẹ́ta ló bá lè kà lójúmọ́ tí ó sì dá ń tààlẹ̀ àmọ̀ púpọ̀ nọ́mbà àkọlọ́lọ́ ní bùkátà sí tọ́lọ́ ní bùkátà sí náà ní ìdẹ̀rú rẹ̀ tó bá ń وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب